hallelujah A like a post a repost. o tẹ̀ ti sún mi kan ṣẹ̀fẹ̀ repost ni. ẹ jọ nítorí ọ̀la yìí ẹ repost ẹ repost. àwọn oníṣẹ́ ti dé o. ẹ máa like. ẹ máa repost. ẹ dẹ̀ máa tún repost padà ah, ẹ bá post náà. ó yẹ kí ẹ máa jábọ̀ gan ni. àyè ah, má dà ló kò lè jábọ̀. ó máa jábọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀. kò lè jábọ̀.